أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حيا حرام الصلاة حيا حرام الصلاة حيا على الفلاح حيا على الفلاح أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله على إحسانه وأشكر له على امتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أمتنا أمة القرآن ما زلنا على ما يتعلق بالنواقل الإسلام ولقد شرحنا لكم في الخطب الماضية الناقب الأول وبإذن الله تعالى في هذه الخطبة المباركة ندخل في الناقب الثاني واعلموا عباد الله أن هذا الناقد داخل وتندرج تحت الناقد الأول لكنها أخص كما ذكر العلماء رحمة الله فما هذا الناقد يقول العلماء عليهم رحمة الله أن من جعل بينه وبين الله وصالب يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليه كفر إجماعا ويدل على ذلك قوله تبارك وتعالى والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إلى قوله تبارك وتعالى إن الله لا يهدي من هو الكاذب الكفار أطرق صلاة المسلمين أطرق صلاة صلاة النبي صلى الله عليه وسلم أرمى النساء بطريقة جفاء النبي أو صحابة أتبقى أنتنا النبي صلى الله عليه وسلم tí àwọn náà nítorí náà àwọn olóríire àwọn èèyàn náà tí wọ́n bá nàbí wọ́n wọ̀rí wọ́n bá jẹ́ ǹdà bùdáùsì nínú àwọn kútàbù tí a ń bá bọ̀ àwọn lórí àwọn kẹtí mọ́ bá ìsìlámù jẹ́ lẹ́yìn bá nǹkan alákọ̀ọ́kọ́ aṣọ nípa ẹbọ àti àwọn nǹkan tí ọ̀rọ̀ mọ ẹbọ yìí àti àwọn àtẹ̀gùn tí ṣẹ̀tọ́n ti máa ń gbà lò láti sọ̀rọ̀ di ẹlẹ́bọ. a bá ọ̀rọ̀ débi ìmọ̀ fún àwọn ẹni ọlọ́run ọba kọjá bí ó ti yẹ àgùnbáyẹn kí ni kẹ́lẹ́ kejì nínú àwọn kan tí máa ba ìsìláàmù jẹ́ tí àwọn afá àfẹnubà nínú kíra wọn orí náà ni ìǹkẹ́kẹ́ tó jẹ́ wípé ọ̀fẹ́ jáde kúrò lábẹ́ alákọ̀ọ́kọ́ yìí ṣùgbọ́n tí náà àfáà fi darí ọsọ́tọ̀ nítorí wípé òun tún sá pọ̀rọ̀ bákan náà òun tún gbẹjẹ́ púpọ̀ nínú àwọn ìran ẹbọ ilé tíṣẹ́ ìtàn máa ń gbé wá bọ́pọ̀lọ́ ọmọnìyàn kí ni kan náà máa ń jẹ́ àdàbẹ́ iná owó ọmọ iná lọ́wọ́ ìwọ sáré ó náà tọ́lẹ́ pé yóò lè déwájú ẹ̀ àfikẹ́ ìyẹ̀ ọkọ̀ rí bí rẹ̀ mẹ́jọ́ alábáyé lọ́wọ́ mẹ́rin lọ́wọ́ ìwọ̀sá rẹ̀ ẹ ń bá fi sáàrin òun àti ọlọ́run ọba alágàtà yẹni òun tẹ́kọ̀ subhanahu wa ta'ala yóò mọ̀ ọkọ̀ bí alágàtà yìí ìjábàbí kan ní o ìjẹ̀mọ́lápù kan náà wàlẹ́kọ́ lọ ní o ìjẹ̀jínú kan ní o ìjẹ́ ṣéwù kan ní o òun ni yóò kọ̀kọ́ máa dojú àdúrà rẹ̀ pọ̀ tó ní wọ́n fi sínú tó sọ́rẹ̀ náà ìpè wọn ṣùgbọ́n tẹ́ rí àwọn ilé àwọn gẹ́gẹ́ ní wọ́n súnmọ́ lọ́nà àwọn ilé ọlọ́run yẹn àwọn ilé àwọn ilé ọlọ́run máa ń gbọ́rọ̀ sí wọn ẹni tó ń kò lọ́pọ̀ lọ́nà gbogbo ẹni náà fi sáàrin wọn àtọ́nà alágàta tó ti fẹ́ sí àdúrà rẹ̀ ọ̀dọ̀ àwọn ẹni ilé òdòdó kan wọ́n yẹ sí bákan náà yóò tún ṣe wẹ̀dá kan tó bára kí àmà ẹ̀mọ́gbà bí òun náà ó jẹ́ kẹ́ ṣe ò sí mú ó jẹ́ kẹ́ ìjọ sábẹ́ agbára tó sáti bá níwájú jẹ̀ náà yẹ̀sánú mu ṣàfà à mo bà ti bá ń rò pé ìjẹ̀kẹ́ ń bẹ tó Allah subhanahu wa ta'ala àwọn alájàta ilé ọmọ rí fọ́nà kò dábẹ̀ bí ọlọ́ ibi ànábì dákun o dákun mọ̀ mọ́sánú yìí o òkú mọ̀ bẹ́ẹ̀ rí ọmọ sì bọ̀ ọgbọ́n dákun dákun mi lọ dákun o wọn náà ni mo bọ́

wọ́n kí ló pàtàkì kàfàrà láti pè jẹ́fẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ ṣẹ́fà allahu tabaraka wa ta'ala ṣẹ́fà allaha bil makhluq ẹni yìí ó ti fi ọlọ́run ọba jọ ẹ̀dá lọ́nà wo nítorí yí tó gbé tọ́pọ̀lọ́ rẹ̀ pé ah, nígbà wọn kí wọn bá ti lẹ́rí àwọn ààrẹ alàmà àrẹ́sọ̀pá abẹ́rẹ́ ìdàrẹ́ àbẹ́kárí ẹ̀ nìkan tí ó jẹ́ wá sọ̀tọ̀ bẹ́ẹ̀ náà wọ̀rẹ́ ìnáwó láàrin àwa àti ẹ̀ tó ọlọ́run náà kó torí náà nìyẹn ẹni yẹn ti fi ọlọ́run gbẹ̀dá ọ̀mẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ẹni ó tún ti pin ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ pé odò ó ní àtẹ́jìlẹ̀ lápòun yìí ó ti pin rọ́ وقوله تبارك وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني

bó ṣe jẹ́ ẹ̀sìn dáadáa ìsìláàmù fẹ́ ká mọ̀ pé ẹnìkan sọ fún ọ pé ẹnu tí òní lọ́dọ̀ ọlọ́run o ó sì sọ pé òun sábà inú kí lẹ́nu tí ẹ jẹ́ iwájú ọlọ́run ọkọ̀ọ̀kọ́ kó ìbéèrè rẹ wájú àwọn ẹni ọlọ́run náà ìmúnisìn ni ìsọ ẹni di ẹrú èèyàn ni tó yàtọ̀ sí ní islam tó wà sí bí kájí ẹrú ọlọ́run bàbá jẹ́mẹ́ ẹ̀jẹ̀ àwùrá wa bákan náà ṣàfá ìsìnkẹ́ báàbù yìí ọ̀rọ̀ tó méjì lórí rẹ̀

ìsìnkọ̀lọ́ wà nàbí ẹni tó fẹ́ fún ànàbí ní àǹfààní yẹn iná àmà wá bèèrè lọ́wọ́ rẹ̀ ìsìnkẹ́mbẹ̀ tóbi àwọn èèyàn kẹ́mbẹ̀ lábẹ́ báàbù ìwọ́n ẹ̀ẹ́tọ́ ọjọ́ ànàbí òní síbẹ̀ ó ara ànàbí sọ́lọ́ lọ́rọ̀ ìṣúra tó ṣàpà àbíbí ti máa dé àbí àrùsù ọlọ́run rẹ̀ ìyí forí kalẹ̀ fọ́lọ́ ní ìmọ̀ fọ́lọ́run rẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn ọkọ rẹ̀ ọlọ́run wà ní ẹ sọ fún Muhammad pé sallallahu alaihi wasallam kó gbórí rẹ̀ sókè sal máa bèèrè tó bá wọ̀ lónìí àmọ̀ fi lọ́lọ́ ìṣfà ìpẹ̀ lónìí tó ṣàfà gbogbo ẹni ọba ìsìnkẹ́ rẹ̀ lónìí àgbà ìpẹ̀rẹ̀ lórí rẹ̀ ọwà sábítà ìpé àrẹ́bí ó sì pẹ̀lú sọ́lọ́lọ́wọ́ àwọn àfáà ní àṣàfá àtùlẹ̀ ọdúnmá ìsìnkà tó ga jù òun náà ni tó tó gbogbo ọmọnìyàn nígbàtà bá dúró táwọn lè ti kọ́lọ̀ ń wá dájọ́ àti kèfèrí inú wa àti mùsùlùmí inú wa tó ẹ́kọ́ ní kálukú ti wà ní wàhálà tọ́lọ̀ ti gbé òrùsùn mọ́ wa tó kálukú tó òkú gbòó ló ti wọn bẹ́sẹ̀ rẹ̀ ti pọ̀ tó

ìwọ́n tí ṣéwù sọ mú pàwọn ó fi ọ sí abẹ́ agbádá nínú ṣéwàtà nàbí adámọ̀ tàbí lájú wọ́n kún bẹ́ẹ̀ wọ́n lọ bá náà wọ́n kún bẹ́ẹ̀ wọ́n mọ̀ ánù káàkiri títí títí títí tọ́ta lórí sọ́gbọ̀n mọ́ àrùn sọ́gbọ̀n àbí ọ̀wà lọ sípẹ̀ ìsìnkú eléyìí kẹfẹ́ ní gẹ́wọ́ jẹ́ ń bẹ̀ pípẹ́ ń táìmù yẹn àmì bí ó ti bẹ̀kẹ́ ọlọ́run bá dákùn wá yẹjú àmọ́ rí wá dájọ́ ẹ ká mọ́ máa jẹ́ nílẹ̀ ká mọ́ máa náà ṣàfáà bákan náà anábì sallallahu alaihi wasallam bá ṣe wá sọ pẹ́rẹ̀ bí ó sì tẹ̀yí a sọ pé àní máa bèèrè ọ̀nà wà nàbí tó fọ́lọ̀ ni ó fún ní àǹfààní nínú sìgá anábì sallallahu alaihi wasallam ó náà ní wípé tí wọ́n wá dá ẹjọ́ ìfẹ́ ọlọ́run jẹ́ títí títí àbájáde àríkà àbẹ̀tì normali lọ́mí tí máa fi wá dé ẹnu àlùjánnà máa wá bẹ̀rẹ̀ pé ẹbá ń sí ilẹ̀ fọ̀yẹ̀kún lòlùkọ́ọ̀sì ẹni tọ́lọ̀ fi sọ àlùjánnà kọ́ máa sọ ní máa bẹ̀rẹ̀ pé mẹ́ni àǹtà bóun jẹ́ jẹ́ ta nìwọ́ fàákùn àni Muhammad ah àsìkò tá àti tó báyìí ìwọ gan ní ẹ pamí láti ẹ pé tí ń bà rí ọ kí n bọ̀rọ̀ sílẹ̀kùn bí òṣàfà àti tọ́jà pé ànábì sallallahu alaihi wasallam ànábì ó sì bẹ̀ gbogbo orú ṣàfà bá ti wá ń sọ tó ń dúró yìí nígbà ànábì ó sì bẹ̀ àbọ̀dọ̀ dorí àdúrà wa wá kọ ànábì wípé ànábì tọ̀rọ̀ ọtí níwọ̀n náà ló kọ̀kọ́ sí pẹ̀pọ̀ àwọn àlùjọ náà sákòókò mi rè ó sákòó ànábì sákòó sànú a máa bi Allah subhanahu wa ta'ala ọba tí ó fún ànàbí níyọ̀ nǹkan kẹyẹ ìtí islam ń sọ́pà wá sí nìyẹn islam ń pè wá pé ká má jẹ ẹrú èèyàn ṣùgbọ́n ká jẹ ẹrú Allah subhanahu wa ta'ala الحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من يرجو رحمته ويخاف إقامة وأشهد أن محمدا عبده ورسوله فاعلم عباد الله أن ربنا يقول فما تنفعهم شفاعة الشافعين ولقد فطر العلماء هذه الآية وأخذوا وصدروا منها قصة أبي طالب كما كما سنوردها إن شاء الله باللغة المحلية واعلم عباد الله أن من نواقض الإسلام من أبغض شيئا مما جاء به رسول الله صلى الله عليه وسلم ولو عمل بها كفر أفضل فرد الإسلام مسلم لا كثير أم بالله سبحانه وتعالى قد جاء nínú ẹni tí ànábí ó síbẹ̀ alkìyàmọ̀ kọjá wà náà wọn aṣọ ìgbà ànábí ó síbẹ̀ àkọ́kọ́ yóò síbẹ̀ gbogbo ayé ọlùndájọ́ ẹ̀ẹ́kejì yóò síbẹ̀ àwọn ọmọ àbújẹ́nà bí gídí nílá ìtàhálà ọlọ́kàwà fún wọn pé kọ́lọ̀ ọba kó jẹ́ kílẹ̀kọ̀ àjọ náà sí yóò sípò àwọn ọbẹ̀ ànábì nìkan ló ní eré gbogbo ẹ̀tọ́lọ̀ dá dákẹ́ náà àwọn àfáà ni bá ti wá ní ìsìnmẹ̀wà tó yìí ẹn bá ń jẹ́ ẹlẹ́bọ̀ tó jẹ́ kéfè gbogbo padà bí ó sì pẹ̀ yàtọ̀ sí ìta akọ́sọ̀ tó ṣàwátò ọdún mọ́tẹ́ pé òun náà dúró ọlọ́run fẹ́ dájọ́ yàtọ̀ sí yìí òun lè kẹ́ ìsìnpẹ̀ kẹ́kẹ́ kò ní sí ló náà ti la fi ń pariwo pé bá a bá ti fẹ́ di ẹrù wa láyé ẹ̀dá kan ẹ̀yẹ àtàkámọ́ ìjẹ̀kẹ́ bọ́ níbẹ̀ bí a bá ń fún oríire ní àkìyàmá wà láìpò ní lọ́dọ̀ lẹ́bọ̀ torí pé nínú nǹkan tí ó jẹ́ kíyàn rántí á ah, alámọ̀rí ti wá tán lónìí ó ń gbogbo náà sì gbẹ̀tọ́ bá ilé tẹ́lẹ̀ ẹni tí ọ̀bá ilé dé bá àwọn eré ni ó rà náà àwọn afábá ní nígbàtà tó kásìtà wọn sì pẹ̀lú àwọn àjẹ̀ náà sótúkù ní ó inú ìsìnkú tó tún bẹ tó jẹ́ pé àbọ̀dọ̀ gbèrè ẹ̀lọ́wọ́ ẹni kẹ́kẹ́ tá àbọ̀dọ̀ gbọ̀yé tá àbọ̀dọ̀ fẹ́ nìyẹn sáàrin àwa àti alọ́sùnmáwọ̀tá ní alágàtà lórí rẹ̀ òun náà ní kàdébì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run bá ní kí àdàbí o àdàbí ilé ọlọ́run sì fún mọ̀ sáàdàbí bẹ́lọ́n bẹ́lọ́n àdàbí ilé ọlọ́run lọ́dà a ti fún ọ ní 70,000 kẹ́ hadith òkà ṣọ̀tà bọ́sọ́bà sọ in tó bí bẹ̀rẹ̀ káàdì tó wá rí nàbí ìrọ̀sálàm pẹ̀lú sáàdàbí bẹ́lọ́n ni àdàbí ilé ọlọ́run ní àti fún ọ sọ́dí tọ̀nà kan wọ́n wà lùjẹ̀ náà láì ní sírò kẹ̀kẹ́ tí wọ́n ṣe fọ́dà wọn àtọ́yàwó ọlọ́run jáwà nù wọn bó ṣe rí náà òkà ṣàti wà mẹ́ǹtẹ̀ àbúrò bí ànàbí sallallahu alaihi wasallam bákan náà nínú ṣàfáà kọ́jọ́ tí wọ́n náà ti ẹ̀tọ́ wá jọ́jọ́ pé àtànàbí àtàwọn míì ni ó tún ní òun ni àwọn èèyàn kan ń bẹ ọ̀rọ̀ wọn jà sí lẹ́nìyàn kìyàmẹ́ ṣùgbọ́n ọlọ́run ó sọ pé òun fi àánú òun bá wọn lò kárẹ̀ tí ó sì pẹ̀ wọn èjì ànàbí wa lẹ́jẹ́ náà àwọn ẹni rẹ̀ ṣùwádà ọ̀sọ̀lẹ̀ wọ́n si mẹ́wọn ó jẹ́ náà mùsùlùmí ọmọ ìyá wọn ọlọ́run ó sì gbé ìyà yóò gbé fún nínú àwọn ìsìnkẹ̀ tọ́jẹ́ ipé ìsìláàmù sọ pé ọ ń bẹ àwọn èèyàn kẹ́lẹ̀ ń wùlẹ̀ mùsùlùmí o wa ní ẹlọ jìyà tẹ́ sínú àwọn àfáà ní bánàbí sí bẹ́ẹ̀ táwọn màláíkà sí bẹ́ẹ̀ tó bá yí ọlọ́run bá gẹ́gẹ́ yọ́ wà sọ pé jọ tí kò sẹ́ni tọ́bẹ́ kò sí pẹ́mẹ̀ ẹni ò sí pẹ́mẹ̀ ọlọ́run nìyí nígbà táwọn màláíkà sí pẹ́ àwọn àbí náà ti pẹ́ àwọn ilé ti pẹ́ ọ̀dọ́mkì ńlá alhamdulilayi ó kọ ọlọ́run bá gbọ́ oníkẹ́ gbogbo ayé ọlọ́run jẹ fúnra rẹ̀ yọ́ bàtúmọ̀ yọkú ònú ná gbogbo ẹnikẹ́ni mẹ̀kẹ́nà fi qalbi mithqala darratin min al-iman wa lam ya'mal min al-khayri qattun gbogbo ẹni tọ́jẹ́ pé kọsẹ́bọ́ ṣùgbọ́n kò ní iṣẹ́ olóore ní ìjùgbé kọsẹ́bọ́ lọ òkírun ọgbà rẹ̀ kò ní iṣẹ́ olóore kẹ́kẹ́ ṣùgbọ́n wọ́n pé la ilaha illallah rẹ̀ ojú òdìbí ọlọ́kọ̀ọ́kọ́ lẹ́yìn èèyàn kò lóòdà nìfìdá gbogbo ẹni ọ́sẹ́kù ọlọ́run nínú ni wọ́n padà mọ́ ìwọ̀n ìdán bó sí àríwú àbọ̀dọ̀ béèrè ṣàfà lọ́wọ́ ìgẹ̀jẹ̀ lọ́lọ́run lọ kí ló dé torí pé májẹ̀mú mẹ́ta kan ń bẹ àmì ní mẹ́rin kọjá pé gbogbo ẹni dáhùn pé síta yóò sì láǹfààní sábúrò ìlara rẹ̀ alákọ̀ọ́kọ́ islam mashfur ìlà ẹni tí ó fẹ́ sí pé ọmọ ìjẹ̀ mùsùlùmí sẹ́ni bó ti kílẹ̀ ara nìyẹn adẹ́pẹ́ ni ó jẹ́ kéfèé ni ìsìnkú àwọn oníṣẹ́ kí ni ó ká dọ́dọ̀ rẹ̀ nọmba wà mọ́jẹ̀mù fẹ́ni tí ó mọ̀ ẹ́ tí ọdún tí ọlọ́run lè sànú wa ní ìsìnkú náà lè bá wa ọjẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì rídọ̀lọ́hì ní ṣáfíì wọ́n ni mọ̀ṣífó ìlàwó kí sí ẹni tó fẹ́ sí pẹ̀ ẹni tí ó sì pẹ̀yẹ̀ kọ́lọ̀ yọnu sí ẹni tí ó fẹ́ sí pẹ̀ kọ́lọ̀ yọnu sí ọlọ́run yọnu sí wa o ẹlẹ́ẹ̀kẹta ìdínlọ́hì ní ṣáfíì

máàmì rẹ̀ dánù ẹni àwọn ọlọ́pàá bẹ̀lẹ̀ rẹ̀ bọ́ bá rìn sẹ́wọ̀n sí kò ń gíore bọ́ bá wá sẹ́lọ yóò bá pàdé bá ẹ̀ ṣe wọ́n àà yìí lọ bí ẹgbẹ́ ọmọ kí adúlù wọn náà dáa ah, bọ́bọ́ bọ́bọ́ yóò rà mọ́ lọ bí ọlọ́run ọ̀bà sáànú ẹ̀ kọjú ológun ìlú wà láìka àrígbà tá a bá lè gbẹ́rùn yé láyé bọ́ wọn tàbí àmẹ́ ìdá gbogbo rẹ̀ ti pẹ̀ tá a mẹ́nu bà yìí àtàwọn tí a tún lè mú ẹnu bà torí àsìkò ní Islam ń sọ ni pé àìsẹ̀rú èèyàn

Eh, àtàdó wọ́n gbélẹ̀ ò sí bó ní olépo lórí o ẹ̀rú èyàn mẹ̀jẹ́ ọlọ́bẹ̀ ìlú ọmọ ìlọ́lá ìwọ̀sáyì gbogbo ẹgbẹ́ ibi sáàrin òun àtọ́lọ́run alátẹ́gùn pé òun ló ń gbí fọ̀kẹ́ láàrin òun àtọ́lọ́run káfàrọ̀ ìjìmá àmì ọlọ́ni wàlẹ̀rínà dákọ̀ọ́dù òmìnirí àwòlèyà ẹgbẹ̀rẹ̀ ẹmọ àwọn èyí o wọ́n ní ẹlòmíì tí wọ́n tánú ẹ̀ tó jọ lọ́lọ́ sẹ́gbẹ́ abúlé kan bàbá ṣé òun lẹ́yìn tí ó ní àmọ́ ah, ẹ̀ tó ní rọ ẹ̀kọ́ yìí ní ìmọ̀mù àti ṣéwù àgẹ́gẹ́ bá ń sí wọn bá àkànwò pé àwọn èèyàn súnmọ́ lọ afẹ́ kí ẹ gbé wọn súnmọ́ lọ pẹ́kípẹ́kí kẹ́ẹ̀tì bá gbádùn ọ̀rọ̀ lọ ẹwà wọlọ ọlọ́ ní àlá bìláyì dúnú lọ́kọ́lẹ̀ wọ́n lẹ́kùnrán dùn ọlọ́ ní ẹwù àwọn tí ó ń tara àwọn yìí ọlọ́ ní ẹgbọ́ ọlọ́run ló ní ẹ̀sìn tọ́ mọ́ kúrò níbi bá àwọn alágàtà ọlọ́run ní pa onísẹ́kítì oníbáyìí onídòrẹ́yẹ̀sì ọlọ́run ni inna Allaha la yahdi man huwa kadhibun kaffar Imam Sa'idi rahimahullah ó ní fakadhabahum Allahu bi qawlihim fakafarahum bi fi'lihim ọlọ́run ni ẹmọ ọlọ́run gbogbo ọlọ́run lóhun àjẹ wọn mẹ́nà tó tún wá jẹ́ kéfè ọlọ́run ní ọ̀rọ̀ tí wọ́n sọ pé àsìn ah, wọn afẹ́fẹ́ wọn sùn lọ́dọ̀ irọ́ ni ẹ̀ ń pa ìṣẹ́ sí wọn rè ìṣẹ́ sí kẹfìrí ni ajẹ́ pé gbogbo ẹwọn nísàlẹ̀ ọkẹ wọn alẹ́ àwọn ẹgbẹ́ mẹ́kọ̀ọ́ tí ṣéwù bá ní káwọn mẹ́fẹ̀yàwó àwọn ò ní fẹ́ tí wò ní ìkọba ní káwọn ọmọ jáde àwọn ò ní jáde gbogbo ẹ̀ tí sàárà ń ṣe kò lè débi olókùn orílẹ̀-èdè ọlọ́mọ orílẹ̀-èdè ìyàwó wọ́n ti wò ń sẹ́fún gbọ́nà wọ́n sọ kí wọ́n sọ wáìsì gbọ́nà gbogbo eléyìí nínú fitaani wa àtọ́lọ́ alábẹ́gùn ni abiyọ́lọ́mà subhanahu wa ta'ala islam wa ọlọ́díjárí múlélé o náà kí nǹkan kejì tó ba ìsìláàmù jẹ́ òun ni fífi sáàrin ìwọ àtọ́lọ́run alágàta alákọ̀ọ́kọ́ tó ba ìsìláàmù jẹ́ òun ni ẹbọ tàṣà ìṣíwájú ẹlẹ́ẹ̀kejì fífi sáàrin ìwọ àtọ́lọ́run alágàta òun kálukú kó dìmú náà àbí ọlọ́mà subhanahu wa ta'ala kọjọ kó jẹ́ kárí ìsìláàmù ìmúdélé allahumma arina haqqan haqqan warzuqna ittiba'ah wa arina batilan batilan warzuqna ijtinabah allahumma صب علينا خيرا صب صب قد عيشنا كدا كدا اللهم انت ولينا ومولانا سبحانه اكفنا بحلالك عن حرامك اللهم بفضلك عما سواك اللهم عليك باعدائنا جميعا فانت عالم به اللهم دمرهم شمله ولا حول ولا قوه الا بالله واعلموا عباد الله ان ربكم تبارك وتعالى امركم بامر بدا بنفسه صلى بملائكته وصلت بكم يقول تبارك وتعالى ان الله وملائكته صلى على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم وسلم تسليما كثيرا بارك الله لي ولكم صلى الله نفعني وإياكم بما فيه من ذكر حكيم أقول ما تسمعون أستغفر ولكم إنه الغفور الرحيم